àwọn oníbèrè alákọ̀ọ́kọ́ nínú wọn béèrè wípé nínú àwọn lọ́mọdọ́n ẹni tí fámìlì rẹ̀ tó ní bùkátà ní pé ó fẹ́ gba ẹ̀jẹ̀ sílé ìwòsàn irú ẹni bẹ́ẹ̀ tí ṣé òun lè torí ẹ̀jẹ̀ fún sí kọ̀ǹtínú kó tẹ̀síwájú àwọn nígbà tí ọlọ́ọ̀kùnrin agbára láti tẹ̀síwájú. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أقرأ أقرأ شلا أقرأ شلا دا عبادة kọlọn kọ mọdún alada ọdọ ọjọsọ fún wa ṣe ń bi oṣù yìí kọlọn kọ wa jẹ kí ẹni ọ rí parí oṣù. ẹ̀mí tọ́nà ni kò bẹ̀rẹ̀ kọ́nà kọjá kó náà ní àparí o kọ́nà kó sì jẹ́ kí ọdún bá wa láyọ̀ kọ́nà ọjọ́ bá wa láyọ̀ kó jẹ́ ká ṣe pẹ̀lú ìdùnnú ní ọ̀nà tí ọlọ́run bá gbà yọnu sí wa kọ́nà wọn ká ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé. ìdáhùn ìbéèrè yìí ni pé gbogbo ẹni tí ọba fẹ́ donate ẹ̀jẹ̀ ó sì ń da àwẹ̀ Ramadan bí a ṣe ń da yìí àbí àwẹ̀ míì tẹ́gbẹ́kẹ̀ sí Ramadan báyá ń ṣe ń san Ramadan nígbà tí oṣù parí àbí ó ń dàwẹ̀ ni bí àwẹ̀ kàfàrọ̀ ni àbí àwẹ̀ ìlérí ni àbí àwẹ̀ tí èyíkéyìí àwẹ̀ ṣá tó bá kó lè ṣùgbọ́n tí ẹni ẹ ti tó fi Ramadan torí pé òun nìkan náà ni Ọlọ́run ṣe lọ́rùn ẹ̀ tí máa ní sáràgbé tí máa fi jọ́ra lórí wa nínú àwọn tí máa ṣe ọ̀ràn yẹn àtọ̀ sí àwọn àwẹ̀ àlékún iṣẹ́ so tí máa ń gbẹ̀rọ̀ Ramadan tí ẹnìkan bá ní ìbẹ̀jẹ̀ ó jẹ́ nu fámìlì ẹ̀rìn kò jẹ́ nu fámìlì ẹ̀rìn ó sàjẹ́ pé nu mùsùlùmí ṣá ó ní ìdí kí wọ́n fẹ́ jẹ̀ síra so dídùn náà ti ẹ̀jẹ̀ nǹkan tó dáa ni inú iṣẹ́ tó dáa ni nínú Islam so ẹ̀yọ̀ kì í ń tà ní máa ń donate ni torí ẹ̀jẹ̀ kì í ṣe ní à ń tà ẹ̀yàn máa ń donate ni fún yàn. tí wọn bá lọ́pẹ́ náà rẹ̀ làwọn wá tí wọn bá ti pé fífẹ̀jẹ̀ náà fẹ̀jẹ̀ lára yẹn kò ní ṣe ìdáhà fún ni pé kò ní kó ọ̀lẹ báyìí kò ní jẹ́ kí èèyàn ọ̀lẹ láti lè máa bá rẹ̀ lọ so èèyàn lè donate mọ́tò báyìí pé a máa pé tí bá donate yóò kọ́ ọ̀lẹ báyìí yóò mú yàn lẹ lẹ́yìn máa bá fi wá sọ̀rọ̀ sọ̀rọ̀ níbàámu torí pé tó bá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ iṣẹ́ aládàáni tí ó ṣe ó sì gbèrò dáadáa ṣùgbọ́n ó ti bà iṣẹ́ rẹ̀ jẹ́ iṣẹ́ tó yẹ pé ẹ̀jẹ̀ tó wá filẹ̀ yẹn tí wọ́n fara rẹ̀ kò wá filẹ̀ jẹ́ kó lè máa bá rẹ̀ lọ́mọ tó fi wá ó wà fọ́ọ̀sì pé kó já rẹ̀ ṣe hàn pé àwẹ̀rẹ̀ ti já ó sì pàtàkì pé ọba iṣẹ́ tí ń ṣe é bọ̀ jẹ́ ẹ̀yà ni àwẹ̀ tí ń dà jẹ́ yẹn tó ti bá débì kan gbàtẹ́kọ̀ọ́ bàjẹ́ nù so lọ́jọ́ bá ti máa ba iṣẹ́ jẹ́ kí èèyàn jìnnà sí torí pé bó ti yẹ pé kò lẹ́sẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ọ̀gọ́lá nítorí pé kò mọ̀ pé báyà àbí torí pé ní kò kò kò mọ̀mọ̀ ṣe kan tí yóò bá rẹ̀ jẹ́ so ṣùgbọ́n ẹnu ọjọ́ tí àwẹ̀ bà jẹun tọ́nà àbánikọ́jọ́ ní ọ̀bàláyé mọ́ sí àkókò ṣe déédéé pẹ̀lú ẹni tí ó gbà pé sóye so látara bẹ́ẹ̀ tó bá mọ̀ pé tí wọ́n bá gba ẹ̀jẹ̀ wọn lára wọn ò ní máa kọ̀ǹtínà lórí àwẹ̀ tó ń gbà lọ́mọ kó jẹ́ kí kó jẹ́ kó di ṣìnà tó bá ṣìnà tán tí ara ló kú dáadáa tó jẹun ẹ̀hẹ́ so kó lọ fi ẹ̀jẹ̀ rẹ̀ fẹ́ni tí ó fi dẹ̀fún kó lọ donate ẹ̀jẹ̀ fún ẹni tí ó donate fún so yé mọ́tò báyìí pé alhamdulillah wọ́n lọ pé ah tó ń bá donate kò lè ní àwẹ̀ wọn la kò ní ní wọn la kò lè já àwẹ̀ wọn la kò yẹ ni pé kò lè sọ́ di pé kò fi lè máa bá rẹ̀ lọ́mọ so bá a láì fi torí ẹlòmíì kọ́lá bí wọ́n á gba bíi lítà mélòó kan lára rẹ̀ masha Allah tabarakallah bí bàtí wọn gbà kankan sóye so ẹ lómi ìgbà tẹ́ pé ń bẹ náà lómi ìgbà tí bá ti gbọ́ bá lọ́sọ̀ọ̀sẹ̀ àbí oṣooṣù ni wọ́n kọ́ máa donate ẹ̀jẹ̀ fún wọn lẹ́jẹ̀ sí pẹ̀lú àrẹ̀ sí rírọ ẹni tí ọba donate ẹ̀jẹ̀ nínú ẹ̀jẹ̀ nínú àwẹ̀ pẹ̀lú ògọ́rọ̀ nǹkan nínú ìlà so wọn kálukú ló sì máa bá làwọn bá ṣe rí sóye so tó bá jẹ́ pé wọn bá ti wá gbẹ̀jẹ̀ lára ẹni báyìí tí ó sì nílà bẹ́ẹ̀ pé ó fi wá àfọ́sì pé kó já rẹ̀ so àwa rẹ̀ ọ̀já fífẹ̀jẹ̀ lára kọjá rẹ̀ torí pé ntí wọn bá ntí wọn wọnú iná lọ́jọ́ rẹ̀ kété tí ń jáde lára ètí ń ṣe ntí wọn wọnú lọ́jọ́ rẹ̀ kété tí ń jáde lára ẹ̀yin náà ìtọ́ àbí kẹlẹ̀ ìgbà wọn bá tu sọ́jà rẹ̀ irú tọ́hún tẹ́nu kí wọ́n bá tu sí àlẹ́ nu láwọn ní ìyàtọ̀ tó tu tó adé nu tó adé nu ààrẹ ti so yàrá ẹnì kan àkàrẹ wọn ni ayé àyànnú àtú àtú sí àwọn àti ìdẹ́nu ìyàwó yẹn ti já àwọn aṣẹ́wọ́ṣẹ́ olè sílẹ̀ yìí fa àwọn aṣẹ́wọ́ṣẹ́ wọn lè ṣe yìí wọn So wọn kò sàmì wa so that ẹ eh, nǹkan eh, so sọ ni pé fífẹ̀jẹ̀ tí wọ́n fẹ̀jẹ̀ láàrẹ̀ wọn kò já ààrẹ rẹ̀ so yẹ so tí nanti tí ọmọ òun ni pé ṣé So, òun di ẹni tó lè máa bá ìgbà máa látàrí pé kọ́ máa lọ lè wíìkì tó bá ti di wíìkì so yóò fi àkọsọ kọjá rẹ̀ nìkan ni yóò rò bẹ́ẹ̀ sóyẹ. ẹni tó ti lè jọ ni pé ọ̀rọ̀ hijama ọ̀rọ̀ hijama kí wọ́n dẹ́gọ̀ fún yàn kí wọ́n dẹ́gọ̀ fún yàn pé ibi tí wọ́n ń dún àná àbí tí wọ́n bá ń ní fílẹ̀ pé ibi kan wó lára àbí ó ṣáà ń jẹ̀rọ̀ àbí kìíní so kí wọ́n ṣe hijama fún yàn sóyẹ. So, àwọn afa àjẹjáde ó níbi ó ní ọ̀nà tí wọ́n fi ń ṣe àwọn tí wọ́n máa ṣe tí wọ́n fi ṣiṣẹ́ so ẹ rí i pé nínú kan báwọn ni àdéhùn wa lórí ẹ tí àwọn onímọ̀ sì sọ̀rọ̀ nípa ẹ̀ ipe ìjẹ́ kí wọ́n dégò fún yẹn ìjọ já rẹ̀ àbí ọjà rẹ̀ ìjọ já àwẹ̀ àbí kò já rẹ̀ so ẹni tó ti bẹ́ẹ̀ tipẹ́ so hadith wa ipe asọ̀rọ̀ hajimu wal mahjum hadith shaddad bin ọ̀sùn ẹni tí ó ń dégò fún yàn pé àwẹ̀ rẹ̀ já bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n ń dégò fún àwẹ̀ náà ti já sọ wọn hadith bẹ́ẹ̀ hadith shaddad bin aus sọ wọn sunnah so ẹ̀ẹ́ àwọn kan náà ní ma ẹ̀bẹ̀ àwọn hanabila so fàmí wọn rí pé ẹni tí wọ́n ti dégò fún nínú àwẹ̀ àwẹ̀ ti já fún hadith yìí torí pé wọn ní àná ti sọ pé sọlọ sọlọ ẹni tó bá dégò. fún àti fún so that ẹni ẹni tí wọ́n fún ẹni tí wọ́n ẹni tí wọ́n fún so ó torí wọ́n fẹ̀jẹ̀ so that ẹni tí ó fún yàn pé bóyá ìgbà tó fún yàn ń tó fàjáde ìgbà tá a sì sọ bóyá díẹ̀ ya ẹ̀jẹ̀ wọn wà bọ́ sí ọ̀dùn fún rẹ̀ so ní ìmọ̀ ní so ẹni tí. kí wọ́n dẹ́gbẹ́ fún yàn kò bàrẹ̀ jẹ́ kò bàrẹ̀ jẹ́ torí pé ní wọ́n fa jẹjẹ́ látara yẹn kẹ́ pé wọnú kẹ́ pé wọ́n mú wọnú wọ́n mú wọnú ẹ̀ kẹ́ pé tó wọnú láti bí ẹnu àbí láti bí etí àbí láti bí mú àti láti bí ojú sóye tó adé sálẹ̀ so pé hadith yẹn bákan náà hadith yẹn pé hadith tó lẹ́nu hadith yẹn hadith tí ó lẹ́nu so tí wọ́n bá tẹ̀lé pé àwọn onímọ̀ mi sọ pé ó lálàáfíà wọ́n ní ìtumọ̀ àwọn àjásí pé ẹni tó dégò àti ẹni tó dégò ẹni tó dégò fún ẹni tó dégò fún ó fa òun ló ṣe nǹkan tí ó jẹ́ kí àwẹ̀ lọ bàjẹ́ sòye látara pé gbàrú tí ń gbà tí wọ́n fi wá dégò fún dídégò wọn ti wá wíìkì ẹ̀ kò wá ló jẹ́ kó lọ́ máa bàrẹ̀ kó bàrẹ̀ lọ́ máa ló fi wá já àwẹ̀ wọn ní tùmọ̀ rẹ̀ tó bá jẹjẹ́ pàṣẹ pé àdéhùn aláàfíà sòye ẹni tó sì dégò ń gbà nígbà ló sábàbí sòye so that inú tí wọ́n tún sọ ni pé níta náà bíbi sọ́lẹ̀ fún àwọn méjì sọ́lọ́ lọ́ọ́ sọ́lọ́ anabi eré wọn tí wọ́n tí wọ́n tí ẹni rẹ̀ ti ń dẹ́gbò fún ẹni ti ń dẹ́gbò fún wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn so wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn so bá nàbì sọ̀rọ̀ eré wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n bá sọ pé after all hajj mu wàlú jù so yorùbá pé àwọn méjì ti túnú ara wọn ti bàjẹ́ so wọ́n ní ìtumọ̀ ni pé ládàá ẹ̀yìn òní ni látara pé wọ́n ń ṣe wọ́n ń sọ̀rọ̀ sẹ́sìn kó wọn hadith pé hadith tọ́wọ́ tọ́wọ́ sọ múlẹ̀ pé hadith anábì tọ́wọ́ sọ múlẹ̀ pé sallallahu alaihi wasallam man lamẹ́dà man lamẹ́dà kọ́lá zoro wà lámàlà bìbí lam yakun lillahi hajatun fi an yada sharabahu wa ta'amahu ó gẹ́ ní bá fi ọ̀rọ̀ èké lẹ̀ àti ìmáa lo ọ̀rọ̀ èké ọ̀rọ̀ èké káàkiri àti ìmáa lo ọ̀rọ̀ èké ẹni tí bá fi lẹ̀ ọlọ́wọ́ bùkátà rẹ̀ rárá ọlọ́wọ́ bùkátà pé ó fi ó fi panú ó fẹ̀rẹ̀ gbẹnu lọ èyàn pé kò ní ládàá ńtọ̀ kò ní ládàá rẹ̀ bó ti jẹ́ pé wọ́n máa kókó gbà rẹ̀ ṣùgbọ́n kò ní ládàá ẹ̀ wọ́n ní kí ẹbẹ̀ náà ní wọlé pé sódà gbàtí àná bìrì pé wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ sọ̀rọ̀ ànábì wa sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn méjì tunu kẹ àwọn àbàjẹ́ nítorí wọn sì kò ní ládàá rẹ̀ yẹn ní ti torí kíni ọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n sọ so náà àwọn ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ lórí hadith yẹn nǹkan pé hadith yẹn wà báyìí àbí ọlẹ̀ àbí pé pé tó bá tẹ̀lé lọ́láfíà ọ̀nà tí wọ́n fi dáhùn lórí tí wọ́n fi dáhùn àdéhùn yìí so wọ́n ní àdéhùn àwọn ọ̀pọ̀lọpọ̀ ní máa sọ wá ní àdéhùn àdéhùn wa ní sọ yìí hẹ́yìn àdéhùn ibn Abbas pé anabi sallallahu alaihi wasallam ihtajama àmọ́ wàhálà sọ́ọ́ wàhálà sọ́ọ́ inú mọ̀fìlì pé anabi sallallahu alaihi wasallam ó dẹ́wò ó sì gbààwẹ̀ tó tún wà nù aṣọ aráàlú tó tún wà nù àníyàn àníyàn eh, àníyàn hajj àbí àníyàn ọmọ àtẹnì àníyàn hajj àníyàn ọmọ sóyè so that ètò tó wà ní ṣe ọmọ wọn so that hadith ẹ̀kínná hadith tó wà ní sọ̀hẹ́ ni ó lálàáfíà ju hadith Shaddad bin Aslam torí pé kìí sẹ́nu sọ̀hẹ́ ló wà wọ́n sọ pé tó bá wà nínú hadith sọ̀hẹ́ sọ̀hẹ́ máa Bukhari sọ̀hẹ́ máa Muslim so that ó wọ́n máa gbé lórí omi tí ọba fẹ́ tako torí pé ní ọ̀dọ̀ àwọn onímọ̀ sọ pé tó wà ní sọ̀hẹ́ máa Bukhari sọ̀hẹ́ Muslim nǹkan tí adétọ́lá láti àná ṣùgbọ́n kò sí panupọ̀ lórí àwọn tíra yòókù wọ́n tàwọn tíra yòókù náà adétọ́lá láti àná bẹ́ẹ̀ nù adétọ́lá láti àná bẹ́ẹ̀ nù ọ̀sẹ̀ ṣùgbọ́n sẹ́nà bukara tí wọ́n mú sí ètòtò látara bẹ́ẹ̀ wọ́n ní lánàá yẹn hadith ibn abbas muqaddam ala hadith shaddad bin aus so bákan náà kejì ni pé hadith shaddad bin aus ó ti ṣíwájú hadith ibn abbas hadith ibn abbas wa mutaakhir ó ó lọ wá lẹ́yìn hadith shaddad bin aus ẹni túmọ̀ sí pé tọ́ba tẹ̀lé ajẹ́ bí wọ́n ṣe ń rí pé ìjàmà ìdẹ́gbọ̀n máa ń tún ẹ̀ máa ń bá ààrẹ jẹ́ hadith ibn abbas tó wá lẹ́yìn rẹ̀ ẹni túmọ̀ sí pé so ìṣèjàmà bàrẹ̀jẹ́mà ó ti parẹ́ nù ó ti padàjọ́ hadith shaddad bin aus rẹ̀ so yẹ so that pé ẹ̀ ẹ̀yẹn wọn pè ní anasco nínú usul fiqh àti nínú ulum al-Qur'an hadith so àyà makan ntí ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ sọ wípé dídógò kò ba àwẹ̀ jẹ́ torí pé wọ́n fa ìjẹ́jáde nìkẹ́ pé wọ́n fẹ̀jẹ̀ wọnú sóyè wa so ìgbọ́n tí a bá tún pé tí a bá dógò kò ní wíìkì yẹn tí ó fi wá di pé èèyàn ọ̀rọ̀ lè já àwẹ̀ torí weakness sóyè ẹ̀ náà ní a fi lè ṣe so tí a bá ti gbé òwe kìyàn kíyàn jẹ́ kíyàn ṣe nǹkan àbí lórí àwọn ni masala tí a sọ̀rọ̀ yìí sóye masala pé wọ́n fẹ̀jẹ̀ lára yẹn wọ́n fẹ̀jẹ̀ lára yẹn so wọ́n ti ta fíríjẹ̀ lórí masala yìí níbi wọ́n ti fa masala tí ó ti pẹ́ táwọn ọdún máa sọ nípa ẹ̀ sáré sọ̀rọ̀ nípa ẹ̀ bí wọ́n ti fa so ìtọ́jú pé ń ta sọ́nà ni pé fífẹ̀jẹ̀ lára yẹn kò já rẹ̀ fífẹ̀jẹ̀ lára yẹn ní nítorí pé wọ́n fẹ̀jẹ̀ lára yẹn kò já rẹ̀ sóye tí a bá mọ̀ pé ó lè wíkì yẹn dé téèyàn tún lè máa bá àrà lọ́mọ kó ní sùn kò fi ṣeun àwọn kó jẹ́ sàrè kó tó lọ fi ẹ̀jẹ̀ lẹ̀ ọlọ́run bá wọn tó ní ìmọ̀ náà. ìbéèrè yìí àtòkè ni wọ́n ti.